وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدى أقفل وبا عليكم إكيالون ويا جنجة الله kuma bá nabuwa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí muqaddima ìtìsíwájú táǹsí lọ nípa tafsir al-Qur'an ká tó máa bọ́ sínú àyà tí à ń kà lọ àbí súrà tá à ń kà lọ. kayfa يجب علينا أن نفسر القرآن ما بفت القرآن بوني أسفدنا هو لاتماتو تتي تافت القرآن على مراد الله سبحانه وتعالى تافي واري في انت الله بان صدقنا òun là ń tú fún àwọn èèyàn tí yóò bá tú alukohan gẹ́gẹ́ bó ti tọ́ yóò máa já sí ọ̀tọ̀ ní tí ọlọ́run máa sọ ọ̀tọ̀ ní tí èèyàn máa sọ òun ló fi jẹ́ pé bá a sọ fún wa lánàá a ní títú alukohan Karim ọ̀nà méjì ló pín sí atẹ̀síìrù أي تفسير القرآن بالمعثور bàbá tú alukuhan ká tú alukuhan pẹ̀lú ẹ̀rí. ẹlẹ́ẹ̀kejì ó ní tafsir alukuhan bigeri ma'thur ayé ní ra'i. bàbá tú kuhan kíyàn tú kuhan pẹ̀lú làákàyè rẹ̀ sòtẹ́ ìwárẹ́ tó alukur'an pẹ̀lú ẹ̀rí àti sàlàyé rẹ̀ fún alánà tá a sì fúnra ní àpẹẹrẹ ọ̀nà mẹ́ta òun náà la máa fi gbá tó kur'an pẹ̀lú ẹ̀rí ọ̀nà alákọ̀ọ́kọ́ tafsiru aya bil aya ká tú aya kur'an pẹ̀lú aya mi ìyẹn pé ń gbá mi wá a rí àwọn ayé àtànà alukuhani kẹrin yóò wá ta kókó pé kí ni ọlọ́run bá sọ yẹn àyè ìtumọ̀ ìròsì ní yé wa kìí ṣe ta ìgbọ́ lábáwá àwọn mẹ́sẹ̀gì tó wọn fẹ́ páàsì ní ní yé wa bí àpẹẹrẹ tá a mú wa lánàá ọlọ́run ní walkitabil mubin inna anzalnahu fi laylatin mubarakah ọlọ́run alukuhani kalẹ̀ ní òru alálùbáríkà àwọn kan wá ní òru alálùbáríkà mẹ́wọ̀n ní nísùú lẹ́yìn la ṣàbáànù ni ẹ̀rí bá ní sìn. nítorí ká gbàgbọ́ yé rẹ̀ kò sí nǹkan mí ju alùpàánì lọ nítorí pé oṣù tọ́lọ́wọ́n bá tó sọ alùpàánì kalẹ̀ ibẹ̀ ni òru wọn wà láti wá alùpàánì pé ọlọ́ọ̀ ní ṣahru ramadan alladhi unzila fihi alqur'an ó ti wá yanjú ẹnu ọlọ́ọ̀ nínú oṣù ramadan lòún sọ alùpàánì kalẹ̀ a pé oṣù tó sọ kalẹ̀ yẹn oṣù yẹn lá máa wá òru sí ọ̀nà kejì táwọn fi tú Qur'an pẹ̀lú ẹ̀rí tafsirul Qur'an bí sunna òun ni ká fi sunna nebuwa Muhammad sallallahu alayhi wa sallam ká fi tú al-Qur'an karim a ti máa pẹ̀lú ẹ̀yìn náà wá ọ̀nà ẹlẹ́kẹta òun ni tafsirul Qur'an bí aqwali sahaba bàbá tú al bó làwọn sábì ànábì tú so tafsir nù nínú àwọn èyí tuntun wà òun ni bilogoti al-arabiya bilogoti al-arabiya a máa ń fi lábáwá ìgbàláyé wà fún wa náà ká fi èdè lábáwá ká fi tú alukuhani kẹrin a máa ń lábáwá fún fúnra rẹ̀ ó nìkan kan kò lè dá dúró gbà mí kò lè dá dúró gbà mí pé lábáníká bíi tu àbí ọlọ́run sì sọ̀kan mi ń gbà mí ẹ wá pé lábá náà sọ kò sí ní yéèyàn bí àpẹẹtẹ mú alánà fúnra wa ọlọ́ni alladhina amanu wa lam yalbisu imanahum bizulmi ọlọ́ni ẹni tó bá ní imani tí wọ́n wá fi ààbò sí kún imani wọn olúwa ni ulaika lahumul amnu wa hum muhtadun irú àwọn báyìí àwọn ni wọ́n ní fọkànbalẹ̀ láyé wahum muhtadun wọ́n sì ní àwọn náà sì wà ní ojú ọ̀nà kólóhùn dúlùmù yà yín àwọn sọ̀hábà wọ́n ti jẹ́ lábára tó ní wọ́n dààmú kò yé wọn because kò jẹ́ kí ọ̀rọ̀ yẹn kò jẹ́ kí ó yé kò jẹ́ kọ́rọ̀ òun yé rárá pé ah wàhùn mùtàdùn wàhùn alọ́bàdàn Muhammad anabi sallallahu alaihi wasallam sọ pé ní àlẹ́dá kàdáàlìkì èyí ṣe zulumu tẹ́yìn tí mo lọ́n gbà lórí yáyìn zulumu ló fẹ́ dá wà lálẹ́ fún yín anabi ní innama huwa àṣírìkì ṣùgbọ́n àwọn sọ́ba ti jẹ́ lọ́wọ́ tó àwọn náà kọ́ yahtajuna ila ẹ̀ yahtajuna tafsir muhammadin sallallahu alaihi wasallam náà tafsiru ẹlẹ́ẹ̀kejì òun ni tafsiru tafsir al-Qur'an bi ra'i káfí làákàyè káfí tó al-Qur'an kẹrì eléyìí ló kọ́mà òun ló pọ̀ jù nínú ọ̀pọ̀lọpọ̀ tafsir tí wọ́n ń ṣe inú àwẹ̀ fún wa òun ló pọ̀ jù òun nínú wa ń dàgbà pé bọ́sì tafsir tó àwùjọ yóò sì kéyìí ọ̀n tìgbà táwọn afáàsùn náà wà àwùjọ yìí ṣèbí wàásù làwọn náà ń ṣe tèmi wá sí làwọn afáàsù náà ṣe àmọ́ nǹkan ọ̀pọ̀lọpọ̀ ń sọ tẹ̀sí obìnrin yìí làákàyè ni àti kàmọ́ wà jáde àlẹ́ yìí àbá àná inú tí ń dààmú wọn láwùjọ yìí nù tí òjò káwùjọ yìí yàtọ̀ rárá á báwa ti bá àwọn bàbá wa bọ́ sí kí nìyí bọ́ ti ń ṣe nù bí bá wá fi àlùkùránì hàn pé tí kùránì sọ lélẹ́yìí nígbà lọ́wọ́ yín tó ti takùn tán bá láwọn bá wọn so tafsir quran bi rai àwọn afa àpèsọ́nà méjì pé kìí ṣe gbogbo tẹ̀sí tàbá tó pẹ̀lú láká ìlú ṣe kíni yìí wọn ni ọ̀dà ṣẹ̀rí àfún wa ní ààyè káṣíkí nìyí káwa náà káwa náà ronú fúnra wa pẹ̀lú màtá ní kìí ṣe ronú lásán o pẹ̀lú kíni yìí <laughs> pẹ̀lú mọ̀ ní o pàtó náà ronú kíni jẹ́ káwa náà ronú àà pẹ̀lú mọ̀ tíyàn ni o èyàn lè túkù hàn náà pẹ̀lú làákàyè rẹ̀ nígbà wo lámọ̀ tó pẹ̀lú làákàyè nígbà tá a bá rí àyà Kùránì tó tú àyà rárẹ̀ tú tó àlèmọ́ tú ju ọlọ́run lọ gbà tó kan láká inú pọ̀tọ̀pọ̀lọpọ̀ ewé lẹ́yìn lẹ́yìn ìgbà wọn ni awonu sunna nebà Muhammad sallallahu alayhi wa sallam tó tú àyà yìí àárí lẹ́yìn ìgbà wọn ni àwa wonu àwọn sàábé bóòlù àwọn sàábé tú àárí kètò tán kó kan pé ṣéwù lágbájá kọ́dà kì í kan àwa ìbò tẹ́kọ́ àti ọ̀pá àwòtẹ́ sàfà tẹ̀sílù àwọn afá làwọn ṣẹ́kìnì yìí làwọn ń dánlóòdù wá fún yín á sì ṣẹ́kìnì yìí á sì ń dá ilẹ̀ fún yín àwọn sàfà. àmọ́ kó tó kan pé àwọn tẹ́ àwọn náà mọ̀ láàfà láwùjọ yóò sọ pé tẹ̀sílù ló wọlé á gbọ́ pé aláwọn tábìrin bò láwọn tábì yìí tù àyàfi tó wáyé pé ní tí àlùkùránì sọ ń gbà náà a fẹ́ mú àwọn ẹ̀kọ́ kan jáde ń gbà òun ní lásìkò tiwa yìí tí ò sí lásìkò àwọn sálàfù nínú tí kúránì máa ń sọ mọ̀ lélẹ́yìí làwọn èèyàn fi wò pé ní akọ́dà ah, ọ̀pọ̀lọpọ̀ sáyẹ́nsì kúránì discourse yẹn léyìí tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ò sí lásìkò àwọn sálàfúngbà náà tó kó tó kan àwa yóò pẹ́ kó tó kan àwa kọ́dà bẹ́ẹ̀ lé ní nàìjíríà yìí ẹ́ gbogbo ọ̀sìn mufasiru yẹn tẹ́mi bí ala nafsihi tí ó dé pé mo fẹ́ gbára lé ara mi òun náà sì ní àwọn mu'asirun nínú àwọn àfa táwọn èèyàn sàn àfa tí wọ́n ti lọ àwọn àfa al-mu'asirun min al-ulama ar-rasikhuna fil ilmi òun náà sì ní bùkátà sáwọn àfa kan àwọn àfa wo àwọn àfa tó yẹ pé àwọn eléyìí jìnlẹ̀ ń nù mà àwọn tá a ti náà ni yóò wá padà sọ́dọ̀ wọn torí àgbà kéwú làwọn o sùkẹ́yìn tó rí nàìjíríà yìí tó ní ana mufasiru ana atamidu ala nafsi ẹ má jẹ́ àtàwọn ajẹ́ kò sí o pé èmi náà gbọ́ yorùbá yìí gbogbo bá wá ti fẹ́ gbọ́ yé unakalimu asirun àwọn àfáà náà sì bẹ wọ́n sì ń bẹ ṣe pé àjọ lásìkò kan náà ni bọ́tìgbà mímọ́ wọn wà nínú àwọn àfáà tó ti kọjá lọ àtàwọn àfáà ti ń bẹ nísìnyí yàtọ̀ sáwọn sọ́ọ́bà là ń sọ nísìnyí o àwọn àfáà àjọ àdékì kí ló bá kọ́ náà ni ó dàpọ̀ àdékì lìtùbá ìjìnà lìnà zikiri tá a sọ̀kalẹ̀ fún ọ yìí òun ló máa fi ṣàlàyé fún àwọn èèyàn màánú zìlá ilé yìí nǹkan tá a sọ̀kalẹ̀ fún wa ó ti nǹkan méjì nǹkan méjì ló sọ̀kalẹ̀ nísìnyí nǹkan méjì ló sọ̀kalẹ̀ yàn yìí alákọ̀ọ́kọ́ olóhùn sọ àzikiri olóhùn lòún sọ̀kalẹ̀ fún àná Muhammad nǹkan lẹ́ẹ̀kejì ó ní nǹkan tá a sọ̀kalẹ̀ fún wọn nǹkan tá a sọ̀kalẹ̀ fún wọn ni yóò ti yé mi àti ẹ̀ kí lóhun ẹ́ alukuhani kẹrì ọlọ́run lòun sọ òun lòun sọ zikiri kalẹ̀ fún anabi muhammad zikiri tá a sọ̀kalẹ̀ fún anabi yìí òun ni ọlọ́run sọ̀kalẹ̀ lùtùbáìkì náà lùtùbáìkì náà lì kọ́ọ̀lẹ́ bá a máa fi ṣe àlàyé fáwọn èèyàn ọmọ fi ṣàlàyé fún ọyún tó lọ sọ ọyún tó sọ rè máa ló zìlà ìléyìn ọmọ fi ṣàlàyé ti bẹnu tí a sọ̀kalẹ̀ fún wa. àpẹ èyí tó kọ́ sọ̀kalẹ̀ tó pè ní zikiri òun ni ó máa ṣàlàyé nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ tó jẹ́ alákọ̀ọ́kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mufasirun wọ́n ní azikr tọ́lọ́ wọn bá dákọ̀ ni wọ́n ní bìmáà ẹlẹ́kejì náà ń wọn ní kùránì náà àmọ́ àwọn afáwà Al-Albani rahimahullahu ta'ala àtàwọn afáwà ọ̀pọ̀lọpọ̀ mu'asirun wọn ni ọ̀hún alákọ̀ọ́kọ́ díkìrù ń bẹ̀ wọn ní kíni alhadith as-sunnah ẹ wá já gbé ìwé sílẹ̀ àwọn Muhammad lọ́pọ̀lọpọ̀ al tafsir Qur'an bi ra'i al-madmum ṣe pé làákàyè ọ̀nà méjì la máa fi gbà tu la máa fi tú al-Qur'an ọ̀nà ìtú al-Qur'an pẹ̀lú làákàyè ọ̀nà méjì la ló pé sí ọ̀nà méjì ni ìkan jẹ́ bi ra'i al-mahmud ìkan wọlé lọ́dọ̀ àwọn àpá wọ́n gbà mí wọ́n pé ah, làákàyè náà lè tú Qur'an wọ́n gbà wọn làákàyè kan wọlé wọ́n gba àwọn tẹ̀síìrù ìtú tẹ̀síìrù pẹ̀lú làákàyè wọ́n ti gé nìyí wọ́n gba àwọn kan wọlé àwọn kan wọ́n ní madmum àti gé nìyí àgbà wọlé. nínú àwọn tá a gbà wọlé tí mo tẹ̀ rò pé àwọn àáfàá yóò tẹ̀lé mọ́ ká sínú ẹ̀ irú tẹ̀síìrù ló pọ̀ láwùjọ tí wọ́n yàn yìí. bẹ́ẹ̀ ni táwọn pé nìsín àdìsí lámàtútù àlùkò hánìkẹ́rì èdè lábáwá nìkan ò tó kí tí wọ́n ti dákọ̀ díkì lọ́rọ̀ ti wa mùsùlùmí mi ò ní nàìjíríà àbí ká ní lọrin lọ́dọ̀ àwámù nẹ́ẹ̀sì yàtọ̀ fáwọn tí wọ́n lọ lé kéwú àbáwọn tí wọ́n láǹfààní àti máa jòkó táwọn àbá àsún náà tí wọ́n dákọ̀ díkì rí èyí táwọn fatima pẹlẹbẹ máa ń ṣe òní pé ó ṣe díkì rí àbí láàkìlà láàkìlà díkì rí nù òun ló fà ẹnìkan ti tẹ̀síìrì kan gbà kan ẹnìyẹn ti kú nísìnyí ìpàtàlẹ́ nìyẹn wà ìkànnà àwọn ìmọ̀ọ́mù lọ́lọ́ pàtà ń bẹ̀ wọn ni ó wá ti tẹ̀sí ó fẹ́ tapọ̀ àwọn alùsùnà ni ẹnìkan sì sọ rí ẹnsúfì kan ti jẹ ọrí ọ̀rọ̀ gàmbarí mẹ́ wọn ọlọ́run ò lè bá alùsùnà jiyàn tóun kò sì ṣe súnà kọ́lá mùkádàmù ló jẹ́ nu súfì olóhùn lè bá alùsùnà jiyàn tóun wọn ní kí ló dé ní àpò síbọ̀sì sálùsùnà jiyàn ọ̀ padà di ni. <laughs> wàhálà ìfúnra ẹ̀rọ lórí bẹ́ẹ̀ àti sùn wọ́n ní kí ló fà á wọ́n ní alùpàá ní alùsùn náà tẹnumọ́ pé kọ́lọ̀ lọ́rùn kọ́lọ̀ ọ̀rọ̀ sùn náà tẹnumọ́ fún ọ̀run ọwọ́ àfẹ́ takò fúnra bá jìyàn ni ntọ́ sọ ni ọ̀fẹ́ ní kò sí kíni yìí kò rí bẹ́ẹ̀ ọ̀takò kùrán nínú bẹ́ẹ̀ bá ló fẹ́ takò alùsùn náà kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o yóò ṣe rí ibú o ẹni tá à ń sọ nísìnyí láyé nísìnyí òun ti bá tiẹ̀ lọ látún rántí ọ̀rọ̀ rẹ̀ nísìnyí nínú àwọn ògùn ti sọkọjá lọ tá a gbọ́dọ̀ máa sọ torí wọ́n sọ pé innamal mar'u hadithun ba'dahu ọmọ èèyàn ọ̀rọ̀ ní ọ́ tápadà máa sọ lẹ́yìn rẹ̀ fakun hadithan hasana hasana tí wọ́n bẹ́ẹ̀ jí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa ní kọ́ jẹ́ káwọn yẹn máa sọ torí wọ́n sọ ń pa ààrẹ pọ̀lọ́fẹ́ sí láyé tí wọ́n ní sọ irú eléyìí ṣe tó sọ nísìn nínú àwọn ọ̀rọ̀ burúkú ni tí padà wá jí wọ́n bá máa ń ṣe ìfọ́dí fún yàn àbí igi yóò gbà pé kó gbà lẹ́sìn àti ẹ̀sọ́ yìí ó tako ó fẹ́ tako alùsùnà èyàn ò lè dúró fẹ́ tako alùsùnà àgbóso kẹ́ni kó tako alùsùnà kẹ́ni. ìgbà tí wọ́n tún àdìkè ẹ́ òun wá lọ tún tún díkìrì fáwọn èèyàn ọlọ́run bá sọ alùsùnà kẹ́ni sọ́wọ́tù sọ ha ọlọ́ni wọ́n mẹ́ni àrọ́ọ̀dọ̀ àǹdíkìrì fa inna lahu ma'ishata donka wa nahshuruhu yawmal qiyamati a'ma ọlọ́run tó bá digbó alìkìyàmà ọlọ́run láyé yìí wà mọ́ ní àrọ́ọ̀dọ̀ àǹdíkìrì ẹni bá gúnrí kò lórí díkìrì tèmi ọlọ́run ó gúnrí kò lórí díkìrì fàyín náà ìsẹ̀mí tí ó máa gbé ìsẹ̀mí tí ó fún ni ayé òfun mà ìsẹ̀mí tó lágbára ní wàgbé láyé wa nahsuruhu yawma al-qiyamati a'ma tó bá digbó àlùkìyàmà àwọn àgbèdì láfọ́jú ẹni bá sẹ́kẹ́ni ẹni bá gúnrí kò lérí síkìrì tèmi ọlọ́pàá ẹ dákun kí lọ́nà máa ń sọ yàn ẹ́ òfin ọlọ́run léyìí tó pa àlùkò hàn àti kíni àti súnà òfin ọlọ́run ni bó láti ẹ̀kọ́ fi ọlọ́run ọba ni pé òfin ṣẹ̀ríà àlìkìtáàbù àti súnà onísọ́yà yìí nígbà míì máa ń wà tẹ̀síìrù láká yìí tí máa fi ń wọlé bìsíyàtì kàlà ọ̀rọ̀ tẹ̀ ń bá bọ̀ èwòké ní sọ́bọ̀ ọlọ́run bá ń sọ̀rọ̀ anábìwá Adam aleyhi salatu wa salam àti Hawa nígbà tí wọ́n ṣe àti máa ṣe ọlọ́run lóhun lé àwọn méjì kó nọgbà àlìjẹ́ náà òun wá ní ẹ máa lọ àtàwọn ọmọ yín ìyá òjẹ́ yín pa ẹ lọ́ mọ jí ọ̀tá fúnra yín láyé ádámà ìgbà foríjìn ọlọ́run sì gbà foríjìn rẹ̀ ọlọ́run ní àmọ́ o mo gbà foríjìn rẹ̀ àmọ́ ẹ mà láyé àdéhùn tí mo bá yín ṣe ó ti wá yàtọ̀ nísìn kẹ́ ẹ mọ bí àlìjẹ́nà kẹ́ ẹ mọ yọ tìmí onítẹ̀tẹ̀lẹ̀ àmọ́ nísìn fa ìmọ̀ ìyá nìkan mi ní òdà ìyà bẹ́ẹ̀ tí wọ́n lọ yìí búdà ìmọ̀nà tèmi ọlọ́run ọba yìí mọ̀ wá bá yín láyé nísìn ìyẹn ni pé bẹ́ẹ̀ bá ti wà láyé ìmọ̀ mú ìmọ̀ nà mí ìmọ̀ mú wá fún yín fún àwọn tání fún àwọn òjúṣe ọlọ́run ọba lásìkò nuhu ọlọ́run mọ̀mọ́ náà tiẹ̀ ó mọ̀mọ́ náà ó mú ìmọ̀ náà wá fún wa léyìí tí nuhu ń kà fún wa lásìkò Ìsá òun náà mú wá ń kà fún wa Ìsá bẹ́ẹ̀ gbà tó dérí ànẹ́bà Muhammad kí ló mú wá fún wa ó mú alẹ́ kùhánì ni Ah, eh, torí nǹkan méjì ni mo wá fún wa o innama utitu al-Qur'an wa utitu mithlahu ma'a ìwé òfin méjì náà fún àná Muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n fún mi ní al-Qur'an karim kí fi ṣòfin fún yín wa utitu mithlahu ma'a wọ́n tún fún mi ní nǹkan míì tó ju al-Qur'an karim kí nìkan náà wọ́n lọ́wọ́ tó wà pé lórí tẹ́lẹ̀ jẹ́ àrùn màá ní ọlọ́mọ fún àlẹ́bí nìkan mi kí ló fún. àdìsí ni gbogbo bí tẹ́wàá ronú sí nítorí wọn fún ànábì àmọ́ bí tá à ń lọ kọ́ afẹ́ mọ̀ túmọ̀ àdìkì níbi àyà yìí ẹ̀wọ̀n tó ń bá ń bá bọ̀ o. ó ṣe ìmọ̀nẹ̀mí ọlọ́run bó wa bá yín ní jẹba wà wọ́n mọ̀ ní tẹ̀lé àwùdáyà ẹni bá wa tẹ̀lé ìmọ̀nẹ̀mí ọlọ́run ọba kò ní sọnù kò sì ní sírí ibú kò ní sọnù láyé kí ni yóò sọnù láyé torí ó ti rí mọ́lẹ̀ tí ń jó orí náà látara pé kò sọnù láyé òní ìtẹ́lódì ọlọ́run yóò sọnù ẹ́ wàlá yẹ́ṣkọ̀ kò wá ní sẹ́rí búláàlì kìyàmà torí pé ó ti tẹ̀lé òfin ọlọ́run ọba láyé òfin ọlọ́run ọba tẹ̀lé gbogbo tí ò ní kí á sòfò láti kìyàmà ló mú wá fún wa ọlọ́run ti àwọn pé wà mẹ́ni àrọ́dà àǹdíkiri bí ẹ bá gúnrí kò níbi kíni ìmọ̀nà èmi ọlọ́run ọba kí ni ìmọ̀nà rẹ̀ zikiri bẹ́ẹ̀ kí ni wọ́n ń túmọ̀ ń túmọ̀ alukurani ni gbàtọ́ wọn ó tu mukadamu lẹ́tí mo sọ yìí o àwọn mukadamu yìí ń bà níyì ni níjọ tí wọ́n ń ṣe wá sí ìjọ tọ́sídẹ̀ ní náà bà níyì sínú mọ́sálásí. ọmọ ni wọn máa ń rọ aráàdá ń zikiri ni wọn ń lo sáàsì rí ẹni bá kú kó tó bá takò tó bá takò zikiri tó lọ́wọ́ níṣẹ́ zikiri. fàyínà láwọn máa ń ṣe àtàndọ́ọ̀kà ìgbésẹ̀ yẹn wọ́n pa yóò lé ní ẹ̀yin ẹ bá ṣe pẹ́ lásọ gbàtàn takò síkìrì ni mo fọlọ́ ń búra ẹ wò wá sí ó láwọn tẹ̀lé kí n pẹ́ lásọ kí ló fà á torí pé wọ́n ń takò síkìrì ọlọ́run kẹ́ni bá ti takò síkìrì aṣọ yóò máa pọ́n ni àwọn ọmọ náà fẹ́ aláàbà aláàbà tẹ̀síìrì burúkú nù ló ń jáde fún apá pé kèé sí gbogbo ẹni bá mú àyàkọ́ á nìwá kó má di tìwá fún yín lérí tí ń ṣẹlẹ̀ abilé tẹ́ ń sọ̀rọ̀ lélẹ́rí òun ló fún yín ní ẹ̀rí. tọ́lá sọ̀rọ̀ síkìrì fún wa ní pé síkìrì dá àbí òdá síkìrì dá àbí òdá ẹ́ irú eléyìí lè mú ẹ̀rí wá fún síkìrì táwọn àwọn àṣà àlárúgbọ́dọ̀ ọlọ́wọ́n bá àwọn ṣéwù wá ti fún wa ní ẹ̀rí lórí síkìrì tẹ́fẹ́ rí kó fún wọn ni erí gbúgbà ló fún wọn òun lọ fún zikiri ń bẹ̀rù zikiri tí gbogbo àti mà èyí táwọn náà ń ṣe tí wọ́n ń lùlù soyu tẹ̀fsíìrù wa so kò mọ̀ soyu táwọn ni pé tẹ̀fsíìrù máa ń wà tẹ̀fsíìrù bí ráàyè àwọn àfa gbà wọlé ó ní hadithu tí àwọn àfa máa ń lò pé àwa náà lè tú tẹ̀fsíìrù fúnra wa bọ̀tí mo ti sọ o àwọn àwo ni ó tu kó di pé yóò kàn mí yóò kàn wọ́n ló mọ̀ pẹ́ alẹ́ ó lẹ́nìkan wàtá ṣàmùsùn dín ẹnìkan wá ó sì darí mi sọ̀rọ̀ ni mọ́tíkàsì ló ti parí sẹ́kẹ́ máa ṣe darí ọ̀nà bẹ̀rẹ̀ náà <laughs> yóò máa gbóná ni kálí kálí súnà lọ́dọ̀ fẹ́ẹ̀ dé náà lọ́dọ̀ sáwùdí náà ni súnà rẹ̀ lágbàgbà yóò pé bí <laughs> bí ìgbà kó bẹ́ẹ̀ làlẹ́ rán ni ẹni ká dẹ́kun fẹ́ dídú tán tó bá ti mọ orúkọ náà ń fara yìí ló fi jẹ́ pé àwọn táwọn ṣe súnà àwùjọ yìí táwọn tẹ̀ lọ́mẹ́ gan-an àwọn gbádùn dáadáa nígbà tó wá dé bá ń sáfà yóò pé ẹ̀gbọ́ yóò àmọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ <laughs> oyisi sí o òun dẹ̀ darí mi sọ̀rọ̀ ní pé wíwẹ̀ wọn ń jà lára ó ti wá wá rí ó ti bẹ̀rẹ̀ ka ìdádi kó tó wa kàtánàwé ní wa wa gẹ́gẹ́ bí iléèwé rẹ̀ ń wá wọn kíláàsì káàkiri àwa làwa wà ní kíláàsì tó ga júgbà náà bó sọ kíláàsì wà wà nù ní bá ń dalẹ̀ lọ ní bá ń lọ sáà ṣé wà bíi àwọn tẹ̀síìrù nu èmi ò sí tẹ̀síìrù wọn gbogbo nàìjíríà yìí àbíkù ni wa. <laughs> ìgbà náà àwọn ọ̀dà kan mà ní àbíkù masha Allah láàmú tó fi ọlọ́mọ jẹ́ àti àfáàyàn bí ẹ bá ti ti àfáàyàn ó ṣe rí bú nù gbogbo gba náà náà gbà pé fi ń sọ gba wọn ní láyé tá a wà yìí ọbẹ̀ tukù wa ní bá nàbí ti tu ọ̀sọ̀nù ó rọ̀ lé pass message ọfẹ́ máa tú alukuhan lọ́sẹ̀ tú lásìkò ànábì bábúlé lágbóyà pé múnú mọ̀sùlùmí ṣe tú àà ìtukùtù lọ́ọ́ tú ọ̀sẹ̀ wà sí fáwọn èèyàn onígbà tí ṣe àbíbù láì tẹ́sí tẹ́sí lọ́dún yìí wàlíhádì á ti dàbò aná tú. <laughs> ẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ̀ bá ń tú tọ́lọ̀ bá ń sọ ń fọ́ ń sọ wà pẹ̀lú táwọn àwọn tí ń bá sọ̀rọ̀ ń bá wọn sọ̀rọ̀ pa ń búra pẹ̀lú àwọn ẹ̀sìn táwọn tó máa ń wà lójoogun àti bẹ́ẹ̀ lọ òun wàá tu lẹ́sìn òun tu sí tírénì. òní tírénì lọ kí ni bẹ́ẹ̀ tírénì tàbí ẹ̀wọ̀ yẹn sí. ẹ̀yin wọ́n pè ń kankan ń bẹ lára ẹni tọ́lọ̀ mẹ́ka ń bẹ lára ẹ̀sìn tọ́lọ̀ mẹ́ka wọ̀nyẹn sí tí ò sí lára kí ni yìí. ìyẹn lè fi tírénì ó ṣe tèsí ó ṣe jagun ẹ̀fẹ́ wà ní ọ̀tárìsì yìí ẹ̀ wá ní tírénì lẹ́gbẹ̀ẹ́ lọ ọlọ́dẹ ń búra pẹ̀lú àwọn ẹṣin ní bí ẹṣin máa bí tí máa ń gbà gbádùn àwọn ọ̀tá nígbà tó máa ń jà lọ́wọ́ ó ní nǹkan tó fẹ́ mú mẹ́ ọwọ́ àwọn ẹgbẹ́ yẹn ká máa pí ẹṣin yẹn sí pé ní tírénì ẹ̀ ń tẹ̀síìrù tẹ̀síìrù bèrè mu eré ìwọ̀n wọlé àwọn mímọ wọn mọ ìsọlẹ kan náà òun làwọn nǹkan tó yẹ pé àwọn owó àwọn tẹ̀sí jẹ́ pé lásìkò àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lónìí àwa nínú Kùránì àwa ní eléyìí náà mú eléyìí náà mú eléyìí náà mú ó wọlé bẹ́ẹ̀ kò sì gbọ́ ọ̀tá kó al kò sì gbọ́ àwa kó sunna níbà Muhammad sallallahu alaihi wasallam so kò sí kan tó burú mẹ́ òun náà láti má pẹ̀rẹ́ wa ibi tẹ̀síìrì tí a ní afáwa al-Albani rahimahullahu ta'ala àtàwọn afáàmì náà táwọn náà ṣe lórí ayàtàmúwálẹ́sìn irú àwọn tẹ̀síìrù bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú mẹ́ kò sí nǹkan tó burú pé àyà yìí nínú tí ń ṣe láwùjọ àyè òun náà ní ń tọ́ka sí kò sí nǹkan tó burú mẹ́ àmọ́ àwọn tẹ̀síìrù kan bẹ tẹ́pẹ́ tẹ̀síìrù lè ra yí alimadumum làákàyè ni àmọ́ kò wọlé kò gbá wọlé ṣẹ̀rẹ́ gbá wọlé irú àwọn tẹ̀síìrù báwọn ni ó pọ̀ láwùjọ àyè tẹ̀síìrù àwọn tẹ̀síìrù ló pọ̀ láwùjọ àyè tẹ̀síwìrì àwọn yẹ̀wúdí náà sọ̀rọ̀ ń ló pọ̀ káyọ̀ máa ta àwọn káyọ̀ kan yanu kásìkè nìyí kan pàdé àwọn tẹ̀síwìrì eléyìí ti wà lásìkò tá a wà yìí bọ̀tà àwọn èèyàn nífura tẹ̀síwìrì àwọn ṣíà wà àwọn ṣíà náà wọ́n ti ṣe tẹ̀síwìrì fún àwọn tó yẹ pé mùjáládù rẹ̀ ó tó fifty báyìí fifty column táwọn ṣíà ti tẹ̀síwìrì tí wọ́n fi tó alukuhani kẹrì àwọn ọba ń ka èyí wọn gbóná bí ìbáyé pé ìyẹn jẹ́ ṣíà kò tẹ̀ kò ní mọ̀tẹ́ ń wí. àwọn ń sún fí àwọn náà ń tẹ̀síwì sí wọn irú tẹ̀síwì ń sún fí wọn ni òun ló pọ̀ láwùjọ tó wáyé tẹ̀síwì àwọn ṣíà ọ̀pọ̀ tó àwọn ń sún fún ní gbàgbọ́ nǹkan kankan alkashu nínú gbàgbọ́ wọn ló wà o pé èèyàn lè sin náà débì kan dí ààyè kan tó bá sin náà dí ààyè náà ọlọ́mọ tó bá ti ń yanu báyìí ọlọ́wọ́n máa fún ní àwọn túmọ̀ alukuhani kẹrin yóò máa tu ó ti gbà púfà tó máa túbọ̀ rẹ̀ bó ti wù àwọn tó bá kéwu ni wọn náà gbà o bẹ́ẹ̀ sì nínú àkídà àwọn ló wà pòfẹ́sọ̀ bákí adáka pòfẹ́sọ̀ nínú balangọ ni wọ́n ń kọ́ aníjọ́ kan ṣẹ̀pẹ́ sufi lòun náà kọ̀dẹ́rẹ́yà ni wọ́n ó nínú tó ń gbà lọ́wọ́ sufi tó ń gba gbogbo nǹkan lọ́wọ́ wọn kí ni ìjọ gbàyùn èdè sufi nù àìgbàyùn gẹ́gẹ́ ní ọ pé látà bí sufi àwọn bí sufi èsì sufi nù àìgbáyùn gangan lọ́wọ́ wọn torí pé n tán pè ní bòdòbòdò sufi gangan nù sẹ́yìn gbogbo ìtàn fi hàn wáyìí ẹ́ kọ́dà kìí èyí tán fi hàn wáyìí kìí ṣe ntọ́lọ́sẹ̀ fi mọ̀ súfì ni lórí jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn pẹ̀lú àwọn súfì láwùjọ tó wáyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe súfì o pàtàkì àwọn tán lè ká mọ́ ń tẹ̀lé àwọn mùkádàmù káàkiri àwọn mùkádàmù yẹn ló súnmọ́ fún oṣù kéde yìí kí wọ́n jẹ́ súfì àmọ́ tí ń jẹ́ súfì gangan wọn ò lè ná títa báyìí o a sì pẹ́ dọ́dọ̀ wọn ọba tọ́lọ̀wọ̀n ti jẹ́ kí wọ́n rìnà síta tọ́lọ̀ fi láwọn àfáà súnà náà dé tọ́ máa rìnà síta yóò nira fáwọn àfáà súnà láti rí ìwọ́ o torí pé àmà àfáà mi mọ́ bí àwọn kíni yàrá fẹ́yìn sókè náà lọ ọ̀pọ̀lọpọ̀ wa náà omi ẹ̀wọ̀n ebi wa omi sókè wọn ebi yín àbíkẹ́lẹ́ ebi yín wọ́n hàn tún fún ọ nígbà wọn lóyún rẹ sànúkùnrin dàbí kíni súnmọ̀ sàbí láyà sára o ẹni tó fi lé yín eré nǹkan sí ọ <laughs> àmọ́ ẹni bá dín lé yín ẹ bá ní sufi ẹ̀yin òsì kò sẹ́ńtì òní sufi nílé wọn ẹni sufi nílé yín bò àwọn òbí yẹn gan sufi ni wọ́n kí wọ́n sọ yìí wọ́n gba súnà lọ́wọ́ rẹ̀ dìsí wọ́n lẹ́ni sufi nílé yín kí alẹ́ ní tó bá ti á gba súnà lọ́wọ́ rẹ̀ wọ́n jẹ́ kankan ṣé fi àwa ni wọ́n ni tó èyí tó súnmọ́ náà pé èyí tá a lè pè wọ́n tó súnmọ́ òun náà ń sufi so àwọn eléyìí tí wọ́n ok professor professor nìkan lọ ó wá ní tóun lè gbà lọ́dọ̀ àwọn sufi ẹ̀ ọ̀kan náà ni pé ah adúkéwù tí mo ké yìí adúkéwù tí mo ké yìí tẹ̀wá nígbà náà èmi ò lè túkúra ní pẹ̀lú èdè lábá tí mo kọ́ àfi tí n bá rí lójú àlá tẹ̀wá ní bọ́ọ̀hì lásán eléyìí ìgbàlú lọ́wọ́ yín o tẹ́ ẹ̀rí kwanta ń kà yìí bọ́ọ̀hì ni ìkànnà àwọn bọ́ọ̀tì lọ bá mọ̀kádàmọ̀kán mẹ́wọ̀n bàtà lọ bá wọn sọ̀rọ̀ lérí ẹ̀sìn bọ́dà yìí wá mú àyà kùránì wa bàtà wà mú kùránì wa lérí ní sọ́ọ̀ lérí ó wá rí ẹ̀rí ó ní lábáwá lọ sọ yìí ó ní lábáwá lọ sókè nìyí lọ sọ kùránì ò jẹ́ nǹkan kan ájú wọn sọ́dúnà lábáwá nu ìtumọ̀ rẹ̀ sókè nìyí kò yé wọ nínú tẹ́sí máa fi ń fẹ́ rírin lẹ̀ tẹ́ fi ń rí ẹ̀mí àwọn ẹ̀já òun náà ni ọ̀rọ̀ kọ́dírù àti ànábì wa Musa aleyhi salatu wa salam pé àwọn kankan ń bẹ tí ó hàn sí anabi Musa tòun bó ti jẹ́ anabi ọlọ́run tó síbẹ̀ nísìnyí so ìmọ̀ báàtì ní ìlú báàtì ní òun ni anabi Musa sí nìyí òun ni ọdírù ní tí ó hàn ilmu ṣẹ̀rí ilmu ṣẹ̀rí òun ni kíni òun ni Musa ní so òun ló gbàgbà pé ilmu ṣẹ̀rí ń tako ìmùlẹ̀ báàtì ní ọlọ́mọdé asọ́nu o àwọn tẹ̀síìrì pọ̀ láwùjọ wa yìí tẹ̀síìrì àwọn mí bẹ tẹ̀síìrì tíátà ni àmọ́ náà sáà lọ tẹ̀síìrì púpọ̀ jù dáadáa tẹ̀síìrì fisufi ó kí ipa number one Farouk lẹ́yìn náà eh, ọmọ yìí ti pé rẹ̀ eh, àfàyí fàgbà. Eh, àwọn tí wọ́n pé wọ́n kúránì ní ba ti súnfínú àwọn yòókù ń pa ọ̀tàn àwọn léwu jáde tani amiru jesi yàyà òkè òun náà sẹ́ra àwọn eléyìí sẹ́ra àwọn eléyìí ó tẹ̀ pé kí yìí pa wọn òun tiẹ̀ ti wọnú ẹ̀tẹ́ yẹn òun ò bẹ̀rù kèé sẹ́nu kù kọ́dà ó sọ ni pé ó ní kíní pé òun lérí fóònù láti rí ohun yẹrẹ sí ni ó ní tọ̀ǹtọ̀ wípé òun pé ní a òun ti ń wá ọmọ áfíríkà tó tún mọ tẹfsíìrù ṣe gẹ́gẹ́ bí niyas òun ò tí ì rí àfiwọ́ yìí àfiwọ́ yìí lọ mọ tẹfsíìrù ṣe tẹ́bá gbọ́kọ̀ àti mọ́sí sí tẹ̀síìrù àwọn kan sì ń jókòó tí wọ́n báyìí tán ń gbọ́ àwọn kan sì ń jókòó báyìí tán sì ń gbọ́ Oni inna sọfà nu wal marwa ẹ pé àti mariwa níbo ló wà ẹ máa ní àti mariwa níbo ló wà ni ló wà ọlọ́run fẹ́ nípa àti mariwa ni lára àwọn àmì ọlọ́run ni. ọlọ́run ní faman hajjá àwọn ìtàmọ̀rọ̀ ẹni tó bá ṣe hajji faman hajjá hajjá hajjim hajji táwọn náà ti pè nánu ó ṣe hajji ni tó ti ṣe hajji ó ti ṣe hajji àwọn ìtàmọ̀rọ̀ àbó ṣe ọmọrọ̀ sọ pé njọ ti njọ tó mẹ́lẹ́tì rẹ̀ fana junaha alayhi kò sí láì fún àyàn tọwọ́ fọ́ bíhìmá kò sí kò sáré láàrin sàfà àti mọ́ríwá ẹ̀rí táwọn alárájì àwọn àwọn tó bá ṣe múra wọn làwọn sí ni àwọn ṣe sáyù bẹ́ẹ̀ náà sọ́fà àwọn tó lọ bá ń ká lárí nítorí bá ń sọ gangan nu. ìgbà tẹ́lifí bá gba tiẹ̀ mú tẹ̀síù tiẹ̀ ò tiẹ̀ lọ kò fẹ́ jọra wọn. sẹ́kígbà mi ń bẹ ẹlòmíràn tó yà kó pẹ̀lú orí làákàyè rẹ̀ náà yóò dẹ̀ máa jọ ti àbí yóò ṣe tẹ̀ yóò tẹ̀sí dọ́gbọ́n pé káwọn yẹn lè gbà. ó ń lọ sọ́fà dájú òun sọ títí lágùn òun ṣe wá sí sọ fáńbẹ́ oníṣìí ṣe kàmọ́lì ní tú ẹ dákun àwọn tí wàá mọ̀ ṣe kàmọ́lì ní ni o bóyá nílùú lẹ́bá wá àbáwọn lúmi náà nílùú èbó bó làwọn àtúntòfà tí wọn tó fi wá jẹ́ pé gbogbo ọjọ́ ní àgbóyè kan lórí alukurhan ṣe pé bá tún dé sí nìkan nísìnyí àwọn ò ní ná dájúdájú Ibrahim nìyá sí. ẹ́ ó ní wàsọ́fà àti léwu ádámà ó ní àwọn méjèèjì àmì ọlọ́ni wọn o wàmọ̀ ní hajjá ẹni máa ń gbé lọrin àwọn ìtàmọ̀rọ̀ àbó wá ṣe bísíẹ̀sì ń bẹ̀ ó wá sówò kò sí láì fi fún ó gbọ́dọ̀ òkú àbáyé wọn kó débẹ̀ kọ́lá bàbá láyé mọ́ gbọ́ ọ̀dẹ́ bẹ́ẹ̀ táwọn yẹn sì lé mú ti báyìí wájú rẹ̀ báyìí tán gbọ́ wà sí rẹ̀. tẹ̀sírù nù ẹ dákun sẹ́lẹ̀ yìí wọlé ọ̀rọ̀ mi ké gan ní òwọlé òwọlé rárá nínú àwọn tẹ̀sí báyìí àwọn tẹ̀sí tó lè sàn ní káfí wájú ọlọ́run ọba ni irú àwọn tẹ̀sí báyìí wá pọ̀ ó pọ̀ lọ́wọ́ rẹ̀ ìgbà tí sùtúrà ti fatia náà ń kọ́ ó ní fatia inú fa òun láti yọ fatia inú fa òun láti yọ fatia sokọ tó mọ fatia dáadáa àtikọ́ sí kíni àtikọ́ mọ fa bọ́ọ̀ bá mọ fa ọ̀ọ́lù mọ fatia tú àti sọ́tí ńlá gùn nípa tẹ̀sírì náà nù nínú àwọn tẹ̀síù tẹ́ pé àtẹ̀wọ̀n tàbẹ́ tó sí ìjà àwọn afáàtàn pé tẹ̀síù bìrá ìmọ̀símù tí wọ́n tẹ̀lé tó lé yìí síbẹ̀ tẹ̀síù àwọn yẹ̀wúdí gbà òun làwọn eléyìí ń tú. ó ní nínú gbogbo ìjọsìn tọ́mọ yẹn ń ṣe láyé kò sí tó tó sọ́tòlì fàtìhì àti fàtìhà nìkan fatiha nìkan ló ṣe déédéé sọ́tùlù fatiha fatiha wo fatiha tu alibiya kìí ṣe fatiha tẹ́lẹ̀ àtẹ́tùmọ̀ ló tún sọ. sílẹ̀ yìí kìí ṣe pé wọ́n ń parọ́ mọ́ là ń sọ o ẹ pé ayé kìí la wà nísìnyí wọ́n fọ́n ṣe ní íńtánẹ́ẹ̀tì wọ́n ní ọbẹ̀ nísìnyí lọ́bẹ̀ ọ̀rí ọ̀rọ̀ àwọn tẹ̀síru òǹkìjì pa ó nínú gbogbo ìjọsìn táwọn èèyàn máa ń ṣe láyé kò sí tó tó sọ́tì pàtì èyí tó ṣe déédéé rẹ̀ sọ́tì pàtì ànìkan ó wá sàlàyé pàtì àwọn èyí tó ti rà pàtì àti ìmọ̀lẹ́bí ẹ̀ máa ń wọ̀ lẹ́mílẹ́ àbúdá máa ń kàn kọ́ o pàtì àtúndì bíyà ni tó pé pàtì àìbíyà wọ́n dọ́rí bù rẹ̀ ni ó wá ní ó wá tún sàlàyé síwájú kó lè bá yé wa kẹ́lẹ́ mọ̀ tí ń sọ pé èyí tẹ̀dá bá béèrè pé ẹlẹ́fẹ́ béèrè nínú ọkàn ara yín pé ìrún wa ń kọ́ àwẹ̀ ń kọ́ pẹ̀lú sátìlù pẹ̀lú sátìlù fàátì ó ní kọ́dà sátìlù fàátì ládàá rẹ̀ ju ládàá àrùn lọ. níta mọ̀ pé fàátì àti ń sọ kì í ṣe fàátì àti wa tẹ̀síọ́ bá kírun àsìkiri yìí àáka sátìlù fàátì lẹ́ẹ̀mẹ́lò ó kéré ẹ̀kì lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́rin àbí lẹ́ẹ̀mẹ́jì ẹ̀kì so definitely ẹ̀sìn òkèké ṣe sátìlù fàátì àti ni wọ́n ń sọ ó ní kọ́dà sọ́ọ́tìfàtì ládàá rẹ̀ tí ẹ bá kayọ̀ kan ládàá rẹ̀ ó ju ládàá kí ẹ kí wọn àṣùbà lọ wọ́n mú àwọn ọ̀run yẹn lọ́kọ̀ọ̀kan tó fi débi rí iṣá ẹ̀ ó ń tọ́ bá kí wọn àṣùbà ládàá kan lọ́ gbà ọba ká ilá ládàá kan lọ́ gbà àmọ́ bọ́ ọba ká sọ́ọ́tìfàtì ládàá ọgọ́rùn ọlọ́run ó fún ọ èkó ló ti ṣe wá sí i gbogbo àwọn alásàlá tó èkó wọ́n ti lé mójútó ayọ̀lé àwọn agagèlè àwọn ìyá tẹ́tẹ́ títí aláfi ń kírun tẹ́tẹ́lẹ̀ ṣàkó ti tú wọn lẹ́nu inú wọn dún ẹ̀sìn òtí ẹ̀ lé tó báyìí wàhálà alùsùn náà pọ̀ bó bá fẹ́ alùsùn náà kan abúlé gbógun tí wàhálà yẹn ti pọ̀ jù ṣé òun ń kíjì pa alùsùn bìlá àwọn ènìyàn lé tó bá ọlọ́mọdé ká sí àfáàyàn o àwọn tí wọ́n tẹ̀lé àwọn ilé àfa àwọn lẹ́yìn ti ṣe rí burúkú tí wọ́n ní wọ́n ti ti ṣe é àti tọ́wọ́n fẹ́ sànù wọn nìkan ló kù. ó wáá fẹ́ mú ẹ̀rí wa nù kùhání kẹ̀rí ẹ̀rí tí ń sọ fún wa pé sọ́àtù fàátì ó ti kí nìyí ó ju gbogbo iṣẹ́ lọ ó wáá fẹ́ mẹ́rin wa. bàbá sùn pàbà kọ́ra inú pàbà kọ́ra inú pàbà kọ́ra tó ti sọ pé sọ́àtù fàátì o ládàá rẹ̀ ó kú ládàá ìrùn kíkí lọ wà lọ sọ́àtù fàátì à tá à ń sọ fún yín tẹ́ ìgbọ́hùn àmọ́ sọ fún pé tọ́lọ̀ ń sọ rẹ̀ ẹmọ́ ní ẹ̀yà alùsúnà wà láyé ti pọ̀ jù àwọn àfáà tí wọ́n náà mẹ́rin wá ẹ̀ àfáà yẹn ka kùránì fún ọlọ́ọ̀tọ́ ìjẹ́ tọ́lọ̀ ń sọ ní sọnù kùránì nítafẹ́ kọ́nù ó ń kí ipa ìdíwá ti wá sí ládùúgbò wa mẹ́rin ìwá sí ládùúgbò jọ náà ọmọ kan wá dé ọmọ kan wá rí mi àwọn tó máa ń ṣe ẹran báyìí tí mo mí sí ó ní kíjìpá ó sọ̀rọ̀ gan o ó wá tó bẹ́ẹ̀ sí nílé kẹ́yìn náà gbọ́ ẹ sì máa ní kí mẹ́rin wa ó wọnú pa ń lọ àti náà àdìsí mẹ́rin wa fún wa lẹ́yìn tí àtàǹsọ̀ fún iná nù. ó ní masalu lẹ́dínà yunfikuna amwalahum fi sabilillah kamasali habba. ó ní ìnfàkù fi sẹ̀bílì láì mẹ́un gangan òun ni sọ́ọ́tù sọ. alọ́rọ̀ tiẹ̀ àwọn àdìpọ̀ ìjọra wọn táyà ń lé mú tiyọ̀ ní òjìra wọn. táwọn ajáná tirẹ̀ èyí tó ti parí sánáwì bẹ́nu wọn èyí ló ti parí dìgírì ń bẹ́nu wọn kékeré wúlò náà ké wọ́n bẹ́nu wọn lọ. ibi tó wà mú ẹ̀rẹ̀ sọ́ọ́tì fati gẹ́gẹ́ lọ́nà bá ń sọ nígbà yìí tẹ́sán àti ti, fati ó dà gẹ́gẹ́ bí wóró kàtà gbẹ̀ni nígbà tí ó mọmọ jáde báyìí tí ó turi siri méje ló wà mẹ́ níbi siri kọ̀ọ̀kan ọgọ́rùn-ún ó ní sọ́ọ́tì fati tàwa kà ní iṣẹ́ wo ló tó mẹ́ nígbà èdè ẹ̀ màá wájà láti mọ̀dọ́rù lẹ́dínà. àwọn tẹ̀síìrì tó lè fọyàn lérí ni o tó sì lè bayé ẹ̀ òun la fi sọ fún wa pé ẹjẹ́ àfarabalẹ̀ àwọn àfáà súnà bàbá fẹ́ gbọ́ tẹ̀ sí irú bàbá gbọ́ wá sí ẹsẹ̀ ṣàdúrà sí gbígbọ́ o bẹ́ẹ̀ sì máa ń ṣẹ̀ṣà oúnjẹ jẹ. tó bá mọ̀ pé ìyá kan ń ta ẹ̀wà kò sí ìgbà tẹ́ ìfú sí nǹkan sí méjì ọ̀bùn òkúta mọ́ ọ wá jẹ ẹ̀wà rẹ̀ ọmọ ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ ní kọ́lá yìí jẹ ní òkùnkùn ọ wá jẹ wà wọnú síbi àgbèrè sí èmú bọ̀ bọ̀ fún ìrànwọ́ náà ó tún wò dáadáa tó bá padà yá ọmọ tó máa kó ọba tún mẹlẹ́wà míì wá ìran lẹ́jà náà kú o òkú mọ̀lúmọ̀ rọ o ìyá kìíní ní ọba rẹ̀ wá rẹ̀ wá ọ bọ́ mo wí. sẹ́sà oúnjẹ subhanallah lóúnjẹ táyà rẹ̀ àwa àwọn àpá àti máa ń kọ fún wa pé ẹ máa ń gbọ́ wá sí ẹbí díà wọ́n kó gbígbá yín nínú àwọn wá àti tí ń lọ ládùúgbò tiwa nù láwùjọ tá a wà yìí èkì ìgbà tá à ń sọ yìí wá àti rẹ̀ ń rìn ju tiwa yìí lọ wá àti rẹ̀ lásán nínú mọ́sáàsì ṣe wá àti tabaníkàwá àti àkúnyà yìí kọ́dà bàbá ó fi ó mẹ́wàá ilé yàtá ṣe bàí tẹ́ẹ̀nì èyí ò nìkan wá kọ́ gbogbo àgbáyé tó bá ti ń sọ èdè Yorùbá láti gbóńjì kìkà tó pé ní gbogbo àsùbà báyìí dé lásìkò sàrì báyìí ẹ kí ni ó gbé AIT ó gbé ẹ wá wo gbogbo ayé táwọn yẹn ti ní AIT láyé NTA ló ti kí nìyí òun ó gbé kọ́dà ẹni tí ò bá tún wá gbọ́ Yorùbá tó máa parí tán ẹnìkan bẹ tó ń wá láti station òun ni òun ó ti kí nìyí yóò kọ́mẹ́ntì pẹ̀lú èbó ìdíjẹ́wùsọ̀rẹ̀ yóò wá mú lọ́kọ̀ láwẹ́láwẹ́ láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ̀kọ́ àwọn eléyìí ni wọ́n rí yẹn sọnù dáadáa nínú àwọn tẹ̀síìrì tó tún wà láwùjọ ti wà yìí tẹ́sí mọ̀ pé a ó tó gẹ́ kájínà sáwọn àfáà yìí àwọn kan ń bẹ tẹ̀síìrì tí wọ́n ó ti wọnú kan tá à ń pè ní at-tahrif yuharrifuna ìtẹ́kùn ní tahrifu ni pé kéèyàn mú gbólóhùn kan wá gbólóhùn yìí sẹ́kẹ́ yàrá fi lọ́wọ́ kẹwàá yọ lẹ́tà kan kó mbẹ́ tẹ́bá ti yọ lẹ́tà kan kó mbẹ́ ẹ pé yóò fẹ́ jọ bitọ́ náà náà ti pé òun ẹ́ jẹ́pọ̀ ìpínlẹ̀ ti yàtọ̀ nítorí àtàríkù lélẹ́yìí àwọn Yahudi máa ń ṣe bẹ́ẹ̀ irú àwọn tẹ̀síìrù náà ti kún àwùjọ wa lẹ́sìn o àwọn tẹ̀síìrù tíátà aláì nínú àwẹ̀ yìí náà ni ó ti pẹ́ àwẹ̀ tí mo ń sọ yìí ó ti tó bí ọdún méje ó wá ìkànnà àbúrò wa àmọ́ ní kó máa lọ tẹ̀síwò ẹni yìí mọ́ pété sá àfa olóhùn àfa àfa ládùúgbò yìí ó àfa ni ìsìn máa lọ tẹ̀síwò rẹ̀ wàláhì ńjọ́ tí ó dé olúwarò fún mi ó ní àfa ó tọ́lẹ̀ sọ wá àti ẹni yóò ti gbọ́ torí pé ọlọ́run ti ṣe làákà ìdí ẹ̀ fún pé mo fi ń sí ọ̀rọ̀ ó ní nǹkan ṣe wá sí lónìí o mo ní kí ló dé ó ní kéré méjì lòún rí wá sí lónìí tó wò rírú ẹ̀ òun láíláyé òun tó lọ́wọ́ àti ẹni yìí mọ́. ṣẹpọ́lọ́ ní kílàkà ètí ẹ sẹ́nu níjọ́ náà ẹni tí mo ń sọ yìí ó mú ọ̀gá bello wá <laughs> ọ̀gá bello salimanu abikẹ́kọ̀ọ́ yìí abdulsalami ṣẹpọ́mọ́ ọlọ́rin ni wà mọ̀ wá báyà wọn eléyìí ṣe tí mo tà mọ́ eléyìí ti jòkó lẹ́yìn aago táwọn èèyàn mọ̀ fóun ló jòkó tó tó wá sọ ó kọ́kọ́ jù tẹ̀síù kan síwájú náà sẹ́yìn pé tọ́pù sí ti àfáàtì mọ̀ sọ ẹ̀ bá ti mọ̀ bí mágàjì pé gbọ́gbọ́n ni máa ń ṣe wá sí tiẹ̀. tẹ̀síìrì wa tò ní in tí ó dalé lérí nínú tọ́lọ́wọ́n bá fẹ́ràn láyé téèyàn máa ń jẹ kulikuli ni headline náà ó ní kulikuli nínú tọ́lọ́wọ́n bá fẹ́ràn láyé kulikuli ni. ẹ tí mò ń sọ yìí wọ́n ti wá sílé wa náà rí bẹ́ẹ̀ níjọ́ yà alájùwà ló kú náà ti wá pé wa kó wá sí wá sí àwọn ọmọ rẹ̀ wá ń jẹun nu yàrá tèmi wà èmi sì ṣe gbogbo ẹ̀rọ ni wọ́n ń jà sí wọ́n ní láti lẹ́jẹ̀ ní àbámọ́là àwọn kan lámà làwọn ò jẹ àwọn kan ní láti làwọn ò jẹ wọn ni ẹ̀yin ò jẹ ẹ̀yin ò jẹ oúnjẹ tó lọ nífẹ̀ẹ́ sí nínú oúnjẹ ẹ̀yin tẹ̀ jẹ ráìsì. so ó sọ pé níyà yín nísìnyí wọ́n gbà pé oúnjẹ tó ni tọ́ àmàlà àwọn àlìtí lóòótọ́ èmi sì sùn báyìí ni wọ́n ń gbọ́n bí wọ́n ń wí wọ́n ní sí lóòótọ́ wọ́n ní lóòótọ́ ni wọ́n ní kílẹ̀ ẹ̀rọ ẹnu kò hàn. olùwà àṣàna àmàlà wà àṣàna àmàlà. kéètì mọ́ àṣàn nǹkan tó dáa jù abdul amala iṣẹ́ tó dáa iṣẹ́ tó dáa ni èdè lágbáwá ní jẹ́ amalu ní lágbáwá iṣẹ́ náà ń pè bẹ́ẹ̀ iṣẹ́ tó dáa ọlọ́run bá sọ yín tó lè náà nu iṣẹ́ tó dáa ni wọ́n wá amala. ṣé fún àtàkùn ìpọ̀ láwùjọ tí wà yí bá ọlọ́mọdé ẹ̀sìn ni ó gbàtílẹ̀ wa fẹ́ sọ tiẹ̀ níyà yìí ó ní kúlíkúlí ó dáa jù ó ń tẹ́bá wọnú Al-Qur'ani kẹrí ibi tọ́nà ti dákọ̀ kúlíkúlí ó pọ̀ jù ní oúnjẹ. ẹ wá ní kó mú abitọ́ tẹ̀ ti dákọ̀ oúnjẹ mi Nàìjíríà lẹ́yìn kúlíkúlí kó sọ fún yín. pàdé ìwèrè ni wọn o yóò mú wá fún yín o wọn ìyá wèrè gidi. ṣé rí bẹ́ẹ̀ ìta àwọn fíìmù oníṣùkú wa nìkan kí lọ́lọ́run sọ yín àyìn àbí tá a bá mọ̀ tán táwa ronú sí ẹ̀kọ́ tí kọ́ wa rè tí yóò sunkún tí yóò kẹ́kọ̀ọ́ mẹ́ ìrònú tí wọ́n ní pé àà ah, ah, eléyìí mọ̀ tó wọ́n jà torí pé ẹni tí ò bá ṣe súnà tí máa ń ṣe wá àti káàkiri wá àti àgbẹ̀ ní ọmọ ṣe o tí máa ń ṣe wá àti àgbẹ̀ ó ti ní àwọn tíra kan bẹ tó wá mọ tíra náà dáadáa yóò máa gbé ṣe o wàláyà àwọn náà kọlu tíra rí akọ tíra rí eré ti di àgbẹ̀ ìbẹnu bọ́n ti máa ń ṣe àgbẹ̀ mi kéwu tíra ní kọrin ẹ pé kólókọ tíra ni kí ni rẹ ẹ mọ̀kọ́ ọmọ àgbákò ní tíra o bí ẹ ti máa ń ṣàgbé látòkè topic by topic topic ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fifty ni ó lé forty sàrújìlá ń pè bẹ́ẹ̀ ni òun ẹgbẹ́ sàrújìlá wà fà ọ̀gá sàrújìlá ń ṣe ẹni tí ó kọ rẹ̀ jáde nínú fíra yẹn òun náà pè sàrújì eríṣiríṣi ọ̀nà máa fi gbólọ́ àwọn èèyàn fíra ló gbólọ́ yín lónìí ó bá gbólọ́ lọ́wọ́ bá ti wà nísìnyí tó bá jáde tó tó wà padà wá òun kan yìí náà láàrin ìṣẹ́jú mẹ́wàá ó lè gba ó lọ́wọ́ wáyé ìbáṣe ìjòkó yìí tó sì gbà tán tẹ́bá wá ká ẹni tí máa ń ká ọ̀rọ̀ àlọ́ba lẹ́yìn àgbo pé ibi wọn mórí jẹta bọ́ ti rèrè yóò bá tún fore yóò bá tún fore dá lóhùn so èdè lásán òun náà níbẹ̀ nu mọ̀kọ́mà èyí tó sì dédé ibẹ̀ tó wúlò òun làwọn ẹsẹ̀ orin rẹ̀ àwọn ẹsẹ̀ orin ibẹ̀ ló sì kéde yìí àwọn ni wọ́n wúlò fẹ́ràn àwọn èdè ibẹ̀ gangan bẹ́ẹ̀ sọ fún lábàá gan lábàá ò gbọ́ àbá àti ń tu fún yín ganan bó bá tu fún yín lónìí ẹlẹ́tùn gbà lọ́la ẹ bá ti tu gbà lọ́la nǹkan ní òkú fún yín ẹ sàrò pé ìsà ń bá tẹ̀wọ́n dé. so irú kéwì làwọn fífi yìí lọ ké wọn fi aṣọ dóúnjẹ irú yòówù táwọn máa ronú tẹ bá délé wọn báyìí bẹ́ẹ̀ sì bá ti rà fi gàrè bẹ́ẹ̀ bá bá sọ ipò ọrí tọ́yì mùsùlùmù ẹ sì wò wọn kàn máa fi ṣe camouflage ni ẹ sì yóò tuntun bí gbà pé wọn ò ní sí àmọ́ àwọn tí ra tàn ẹ máa wò pé wọ́n ti máa ń rà àwọn tàn burúkú yìí ó ní tíra ní novel ní ń kà fún yín. ó wá ní kúlì lọ́nà bá fẹ́ràn jù ẹ máa gbọ́ kúlì yá ayọ́ àlìkáàfì rúnà kúlì wà láwù áádù kúlì àwọn oṣù àbí náà sì kúlì kúlì kúlì kúlì kúlì pọ̀npọ̀ wá ní. sí tẹ̀síìrì náà nù tẹ̀síìrì náà nù irú àwọn eléyìí ò tiẹ̀ bá mu rárá irú àwọn tẹ̀síìrì kọ́ láwùjọ tí a bá fẹ́ gbọ́ tẹ̀síù nínú alùpùpù nínú àwẹ̀ agbátẹ̀ ìsinú àwẹ̀ náà ẹja sàtà tẹ̀síù máa gbọ́ mo á ló mú ibo lélo wa ẹ fẹ́ gbọ́ tán àwọn yẹn fẹ́ràn tán bàtọ́ wa gbé léyìn tán ó wá ní Allahu ẹ̀yin ọmọ mùsùlùmí kí mo kí bí mo ẹ̀rọ máa wọ́n fíìmù kí fíìmù tẹ́ẹ̀ ní kakọ́ tẹ́ẹ̀ ní kọ́ ilé ẹ̀kọ́ kankan ẹ̀rọ wọn mọ́ ọmọ àwọn olùdí fíìmù àwọn èbó sọ́wọ́ èbó ni wọ́n ní. bẹ́ẹ̀ bá tún wá wo fíìmù náà àwọn Yorùbá náà ẹ wo àwọn tó yẹ pé ìpìlẹ̀ ni wọ́n omi ìmọ̀ ẹ̀sìn náà fi bí wọn àwọn fíìmù àwọn tẹ́ máa wò nu. ẹ dákun bí ìbá tẹ fíìmù gbẹ jáde wọ́n àwọn tẹ́ máa mú. níṣìí nínú àwọn tí wọ́n ń ṣe fíìmù tí ẹgbẹ́ fi ń sàyàn láǹfààní tẹ́ tá a rẹ̀ kọ́ mẹ́ẹ̀dì wá mímọ́ fún wọn bẹ́ẹ̀ ní àyè ìbá pẹ̀lú jáde ṣe pé ó sì polówó ọjà ni orí òsì ní bọ́ọ̀lẹ̀ kó má rí nǹkan kó ní tí ó kó láàmà ṣẹlẹ̀ yìí náà tẹ̀síù náà nù àwọn eléyìí tẹ̀síù bí ra ìwọ́n á pọ̀ ẹ mọ̀ rí ẹlòmíì tó bá dé ìlú kan ìlú tó bá dé òní ló wà pé ẹ bó mo ti lè gbóló àwọn eléyìí o sẹ́kùn oníṣà àrùjì ni wọ́n. Ah, ah. àwọn ọ̀pọ̀lọpọ̀ ayé àti ńlọrin ah, ẹ̀yin arọ́kọ̀ ẹ kú eríire ọkú oríire ọlọ́run fẹ́ràn yín púpọ̀ èyàn lè jọmọ ọ̀fà kó má wọ àlìjẹ́nà ọlọ́run ní wàá mẹ́ni àwọn ọ̀fà bí ẹ bá lọ jọmọ ọ̀fà inú kí ni wàá dùn. Àà èèyàn kú nínú àwọn tọ́nà ọba dá láyé tí èsì dárú ẹ̀ láyé sí ilé ayé yìí alákùsù ní kọ́lọ̀ sọ́nù kùránì bẹ́ẹ̀ bá fẹ́ kí n fẹ́ bá fẹ́ kí n sọ bí tó ti dá pé àwọn alákùsù ló dáa ní kùránì ẹ̀dìdè rúpẹ́ ẹ̀dìdè náà ti yé gbogbo yín Ìlọrin là ń sọ òun yóò wọ́n bá dìde máa náwó bá sọ tán olúwa ni ntọ́nà sọ pé kúntùn òun ní kúntù kúntù khayra nas ọlọ́run lẹ́yìn lẹ dáàjù nínú àwọn èèyàn ó pèrè jáde lè náà nínú àwọn èèyàn táàtì ń díjáde láyé ẹ̀yìn jẹ́ ànábì lẹ dáàjù òun ni kúntù khayra nas èèyàn ra kúntù ẹ̀yìn lè bó ṣe wá pọ̀ nù ọlọ́run àfáwà ńlẹ̀ tó má dákọ̀ àfá tó ṣe léyìí fún yẹn fọ́n mérí ni international ìwọ̀n àti làwọn ti wọn àwọn èsì local champion wà sí wọ́n pé international mufasir mo kó ti tó yín bá ní sí àbí aha ee eh? gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà mi aka mọ àìsàn fún adé díẹ̀ náà ni abiola wọn bàbá àdékè ọlábàtà fún alágbọ̀yé ẹ̀sìn rẹ o inú ta lè fi gbọ́ àgbọ̀yé ẹ̀sìn òní kálọ ká ìmọ̀ o ibi tẹ́sí pé nísìnyí a ti ní challenges báyìí àbí kálọ kéwú wàláì tí o bá kéwú wàláì odò ayé gbé lọ àwọn ilé oko báyàn bó o lọ àwọn àfáà yóò ṣe ṣe wá sí ní àdúgbò yín tí ó ní báyìí ló ṣe rí kí wọ́n wá ní kò rí bẹ́ẹ̀ sọ fún onígbà wọlé mo sì wọ́n wá kéwù ni wọ́n ti wú ọnu. irú wọn tí wọn sádùúgbò yìí àwọn òbí yìí máa gbọ́wà sí wọn àwọn àbọ̀dá yìí máa gbọ́wà sí wọn àwọn ìyàwó yìí máa gbọ́wà sí wọn àwọn àǹtí yìí máa gbọ́wà sí wọn tó máa gbọ́ bó lẹ́ ti sànú àwọn tí mo fi ní ṣeré ibú látara yín alátara wọn àti kẹ́ kéwù tó tó wá gbé jáde pé ah ìṣekúṣe náà rí ìṣekúṣe náà rí ìwọ́n lọ́lẹ́ kéwù ni ìwọ́n lọ́lẹ́ kéwù wàhálà gan ọ̀ parí pàǹgọ̀ mi kú ìpólì ni wọ́n lọ àti yunifásitì ọba dákẹ́ àmọ́ tán bá rí pé wọn náà tálẹ̀ lọ́lẹ́ kéwú sàtì mi rè wọn lọ́lẹ́ kéwú gbá wọn lọ́ kéwú àrò sẹ́ni bá ké àti ìṣẹ́ bá ń sọ wọn fẹ́ẹ́ sẹ́ni ẹ̀yin náà ń sọ ọ̀rọ̀ wasallallahu ala nabiyina muhammadin wa ala wa sahbihi wa sallam ìbéèrè ọ̀kan lára ìgbà. <laughs> Ah ah àfáà ní àwọn táwọn tẹ̀sí ìgbà ti sọ yìí tẹ́fẹ̀ náà ń kó sí ni àbí kúfúrú ni èyí tó dájú ni tí ò ní dáwọ́ ti ni ẹ̀ kúfúrú náà ń kó sí. kílófà kúfúrú ìsìnzà kúfúrú ìsìnzà àwọn ọ̀nà tí a máa fi ń kó sí kúfúrú pọ̀ báàbù tí a máa fi ń kó sí kúfúrú ó pọ̀ báàbù tẹ́lẹ̀ yìí ni pé ó fi ẹ̀sìn sí ẹ̀yẹ́ ni ń fi ẹ̀sìn sí ẹ̀yẹ́ ìtumọ̀ ti kó sínú kúfúrú nìyẹn tó pé lọ́kàn ara rẹ̀ ká má tan ara jẹ ó mọ̀ pé tóun sọ fọlọ́n lọ́hùn wí lọ́kàn ara rẹ̀ ó mọ̀ ẹni tí ń sọ fún yín pé sọ àti fàtí lọ́kàn ara rẹ̀ ó mọ̀ ó mọ̀ ẹni tí ń sọ pé ọlọ́run dákọ̀ kú nínú kùránì lọ́kàn ara rẹ̀ ó mọ̀ pé kú nínú tú òun náà mọ̀ so yín fẹ́ tiẹ̀ yẹn ni so kúfùrù ni ọkọ sí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi